àwọn custom officers yìí wọ́n kọ́ hut ilé ahéré kan wọ́n kọ́ sí inú igbó ibẹ̀ ni àwọn tó yọ kùdẹ̀nkùdẹ̀nkù ibẹ̀ làwọn máa jókòó sí wọ́n jọ̀gà àwọn ọmọ ọṣẹ́ àwọn dó sí ògùn títì wọ́n bá wọ́n sàdọ̀ ọkọ̀ dúró bí wọ́n máa dọ́kọ̀ dúró so ṣé wàá ṣẹ́tù wa ni àbí kí ló fẹ́ ṣe àbí ká ṣìṣe ẹrù rẹ ah obìnrin ni ẹ dákun ẹ dákun torí ọlọ́run bọ́dọ̀ òun ṣe jẹ́rè ẹ̀yìn òun yáwó ni òun ti òun ọ̀wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ẹ òun ò ní wà míì mọ́ ah wọ́n ní gbogbo ohun tó ń sọ yẹn òun kọ́ là ń ṣé ká ṣìṣe ọjà rẹ ni àbò olówó tó san fún wa ó lóun ò lówó lọ́wọ́ ẹ má ṣìṣe ọjà òun. náà ní ọ̀dà kò burú àwọn yòókù ti sẹ́tù wa ìwọ ẹlẹ́hà yìí nìkan náà ni ọ̀fẹ́ sẹ́tù wa ọ̀gá ń pè ọ́ lọ bọ́gà sọ̀rọ̀ tọ́gà bá ti ní káfírì rẹ áfírì rẹ ni ẹlẹ́yà bá wù ọ̀kan orí ọ̀gá ọ̀hún tó jókòó ti ń jayé ẹ ṣàánú mi torí ọlọ́run ẹ ṣe gbà ẹ ṣàwò ọ̀gá ọ̀gá sọ pé kò sí pírọ́blẹ́mù tó ti lè jẹ́ kí n súnmọ́ lẹ́ẹ̀kan ah awúsùbìláì awúsùbìláì ah ọ̀gá ọ́fíìsà ní awúsùbìláì kí wọ́n sì ṣe ẹrù ẹ̀ náà ah arábìnrin owó òkè owó ìsàlẹ̀ owó ọ̀tún owó òsì owó iwájú owó ẹ̀yìn ah àwọn ọkọ̀ àwọn ọkọ̀ wọ́n ń páàkì ìjọ wọ́n ń ìjọ ni o ok arábìnrin bá ní òguru kó bóun sùn wàláhì sọmọbìláì òkú ẹ̀ ni wọ́n gbé wọ nàìjíríà abẹ́ ọ́fíìsà ló kú sí ní 1986-87 òkú ẹ̀ ni wọ́n gbé wá sí nàìjíríà ẹ wo ibi tó parí ayé rẹ̀ sí. àmọ́ ibi tí kò kà wá mọ́ ìrìn àjò tẹ́sìn ọba ti fara mọ́ ẹ má jẹ́ àárín ni àgbọ́njọ ọlọ́run lọ bẹ́ẹ̀ la sì gbọ́n ju ẹ̀sìn wa lọ. òkú ẹ̀ náà gbédé kò parí bí yáágbọ́n ti wá di yáágọ̀ a lè gbọ́n ju ọlọ́run lọ ọlọ́run gbọ́n jù wá lọ ẹ̀sìn ó gbọ́n jù wá lọ ẹ̀jẹ̀ á dúró sí ibi tẹ́sìn bá dúró sí lórí ọ̀rọ̀ ayé wa àti àlèkèyàmọ̀ wa aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa ìyẹn ni mo fẹ́ fi sun ọ̀rọ̀ àwọn adélébọ̀rọ̀ mo fẹ́ bọ́ sínú àwọn mi. míì. tọ́ oh. arákùnrin kan tó jẹ́ mùsùlùmí ó fẹ́ fọmọ lọ́kọ ọmọ ẹ̀ náà mùsùlùmá ni ọkùnrin tó fẹ́ fẹ́ mùsùlùmí ni gbogbo wọn. bàbá ọmọ wa ń sọ ọ́ fún ẹni tọ́mọ ẹ̀ fẹ́ fẹ́ wípé gbọ́ àfáà ọjọ́ yìgì ó ọjọ́ yìgì ó gbọ́dọ̀ mú ó gbọ́dọ̀ mú owó yìgì wá lọ́jọ́ náà tàbí ó gbọ́dọ̀ kó nǹkan wá ní ọjọ́ náà. àwọn tí wọ́n á rìpọ́ọ̀tù kéèsì yẹn fún mi wọn ò sọ yán bí sọ̀dáàkì ni bàbá ọmọ ń sọ pé lọ́jọ́ náà o ọkọ ọmọ ọ̀hún ọ gbọ́dọ̀ kéde ẹ̀ bí àwọn nǹkan tí wọ́n máa fi dànà ni bàbá ọmọ ń rìfà sí àwọn tó gbé kéèsì yẹn wá bá mi wọn ò yan a sì rí bàbá ọmọ bíi léèrè. ṣùgbọ́n bákan méjì náà ni ó lè jẹ́ pé àwọn nǹkan dáná ni bàbá ọmọ ń tọ́ka sí ó sì lè má jẹ́ nǹkan dáná kó jẹ́ mahar sọ̀dáàkì méjèèjì náà ló ti ní èsì alákọ̀ọ́kọ́ náà tó bá ti nǹkan dáná ni kò sọ̀rọ̀ lórí ẹ̀. E. mùsùlùmí kì í dáná mùsùlùmí kì í dáná ìdáná nílẹ̀ Yorùbá táwọn mùsùlùmí táwọn mùsùlùmí táwọn náà tẹ́wọ́ gbà láì yiri ẹ̀ wò ọmọ lágbára púpọ̀ o ọ lágbára púpọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ lọ ronúpìwàdà lórí ìdáná ẹ lọ ronúpìwàdà o àṣà àdáná nílẹ̀ Yorùbá ó ní nǹkan ṣe pẹ̀lú ẹbọ ó ní nǹkan ṣe pẹ̀lú ìlànà ẹbọ nítorí wípé bá a bá tiẹ̀ pè ní pé ẹbọ ni a lè pè lẹ́bọ torí àmọ́ tẹ́ ń pè lẹ́bọ ṣùgbọ́n ó ń jẹ ní bèbè ẹbọ ń sọ mo máa fún yín lẹ́rìí o ó ń jẹ ní bèbè ẹbọ mo ń wá kinní kan lórí fóònù yìí tí òun náà tó jẹ́ similar case tó jẹ́ ohun tó jẹ mọ́ ìdáná ohun tó jẹ mọ́ ìdáná kálá ò jẹ́ kí n tètè rí nǹkan ọ̀hún ẹ wàá mọ̀ pé n ti ń jẹ́ dáná táwọn èèyàn ń ṣe lónìí àfi kí wọ́n lọ wọ́gi lé e. kò sí nínú ẹ̀sìn wa o ẹ̀sìn Islam kò sí ń bẹ̀ kò sí ń bẹ̀ rárá àti rárá. Eh, ìyẹn ti ìdáná ṣẹ́rí ti sọ̀dáàkì ìgbàláyè wà fún wa láti kéde iye òdiwọ̀n ohun tí a fẹ́ fún obìnrin tá a fẹ́ fẹ́ gẹ́gẹ́ bíi máhàrú rẹ̀ gẹ́gẹ́ bí sọ̀dà àkì rẹ̀ ìgbàláyè wà fún wa ká kéde ẹ̀ níjókòó yìí pé arábìnrin tí mo fẹ́ fẹ́ yìí o sọ̀dà àkì tí mo fẹ́ fún un tàbí tí màá fún lónìí tàbí tí màá fún lọ́la bàtà kọfasù méjì sándà méjì kọ̀ǹpìlìtì àǹkárá méjì kọ̀m̀plìtì lesi meji gáùn full gáùn mẹ́rin nìkọ́ọ̀bù mẹ́rin sọ́ọ̀sì mẹ́fà kó o kà báwọn kó ní àti àti hundred thousand naira péré kó o kà bẹ́ẹ̀ kò sábúrú bí kò sọ bẹ́ẹ̀ o kò sábúrú bẹ́ẹ̀. kódà kò sábúrú níbi kẹ́ẹ̀kọ́ sínú ìwé wípé ìwọ̀nyí ni àwọn nǹkan tí mo fún aya mi gẹ́gẹ́ bí sọ̀dá kì í gbogbo tí mo fẹnu sọ̀hún kò kọ́lẹ̀ kò sábúrú ń bẹ̀ <laughs> ẹ kàn kíìpù rẹ́kọ́ọ̀dù ni tó ti yé kò sáburú ń bẹ̀. so ẹ lè kọ́ ẹ lè fẹnu sọ ṣùgbọ́n ohun tó ṣe kókó jùlọ ni wípé sọdáàkì ọ̀ràn yan yìgì ni ọ̀ràn yan yìgì ó ní sọdáàkì dandan ni kí ọkùnrin kó fún obìnrin tó fẹ́ fẹ́ sọ́tìyé dandan ni kí ó fún obìnrin tó fẹ́ fẹ́ ṣùgbọ́n ìdána tó ní ṣe pẹ̀lú iṣu iye kan ìtàn màálù tàbí abo ewúrẹ́ àádùn ìrèké oyin owó ọlọ́mọ oṣù owó àwọn ọmọkùnrin ilé owó bàbá gbọ́ ìyá gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó jẹ́ àṣà Yorùbá tí àwa mùsùlùmí tá a gbọ́dọ̀ tẹ́wọ́ gbà dípò owó bàbá gbọ́ ìyá gbọ́ ẹ̀sìn ní ká ṣe dáadáa sí bàbá ìyàwó wa ká ṣe dáadáa sí ìyá ìyàwó wa ká ṣe dáadáa sí àwọn ẹbí ìyàwó wa sọ ti yé so gbogbo ìyá gbọ́ bàbá gbọ́ yìí ìjà lọ pátì good ah, ẹ wo ìdáná kan rèé o ìdáná kan òun rèé o priamati kurani eh, ablution kettle head cover leather box tó máa kó oríṣiríṣi aṣọ sínú eh, basket of fruit forty one iṣu iṣu forty one báàgì ráìsì kan eh, ọtí tí kì í pààyàn oríṣiríṣi kàtún márùn-ún kátọ́ọ̀nù mọ̀tínà márùn-ún kátọ́ọ̀nù kátọ́ọ̀nù kírètì mínírààsì márùn-ún òróró ìtàn ẹran kan owó bàbá gbọ́ owó ìyá gbọ́ owó ìyá wọ ilé eh? ok owó ìyàwó ilé <laughs> owó ọmọ ilé hmm, ìgò oyin kan orógbó obì àádùn ìrèké èyí tó wá kẹ́yìn sàdáàkì ah gbogbo eléyìí tẹ́ ẹ kà bu ẹ ti rí i from one to sixteen níbo lẹ ti rí i gbẹ̀tìrì ohun tọ́lọ̀ ń wá dáàkọ lẹ́wọ́ àfi kẹ́yìn ẹ̀ ṣe dáa ẹ̀ ṣe dáa gbogbo tẹ́ ẹ kọ́ ń pátá kò bá súnà ìsìláàmù mu àwọn kan tiẹ̀ máa pọ̀ òwe kan wá ní wọ́n á ní àìfọmọ làìṣòro olóró òwe ń ẹ má pamọ́ o òwe burúkú ni o òwe tó ní í ṣe pẹ̀lú ẹbọ ni o ẹ má pamọ́ o kò dáa o ó yẹ kẹ́ ẹ ti gbọ́n o lásìkò tẹ̀ tí ń ṣe Islam bọ̀ ṣe ẹ tù wá máa bá wọn bo òrò nítorí obìnrin ni. gbogbo àwọn nǹkan tí wọ́n kọjọ yìí kò yẹ wọn kọ́ ṣe rí gbogbo ẹ̀yin tọ́lọ́n bá fún lọ́mọ obìnrin ọlọ́run fẹ́ fún yín níṣẹ́ ládàṣe ni gbogbo tẹ́ ẹ kọ́ yìí kò tó ń tẹ́ ẹ ná lórí ọmọbìnrin yẹn kò tó ṣé eléyìí lẹ fẹ́ gbà ní nílé ayé àbí eléyìí tọ́lọ́run ọba yóò fi san yín lẹ́san lórí ọmọbìnrin yín torí pé ọmọbìnrin tá à ń tọ́jú gbogbo ìtọ́jú tá a bá ṣe fún un yóò gbé lọ sílé ẹni tó máa fẹ́ ni nítorí náà ẹ̀yin àna àna náà lèmi náà bó ṣe ń wò mí yìí o èmi tó ń wò yìí náà àna lèmi náà èmi náà ti fọmọ lọ́kọ tọ́jú ọmọ bíbí inú mi èmi ò gbásù. ìǹgbàrèkè ìǹgbàádùn ìǹgbàyọ̀ wàláhì sọmọbìlà ìǹgbà nǹkan kan tórẹ́sì ò ní kí n gba nkan ẹ̀sìn mi kò ní kí n gba nǹkan gẹ́gẹ́ bí bàbá ọmọ ẹ̀sìn mi ò ní kí n gba ohun mi sọ ni pé kọ́kọ ìyàwó kó fún aya rẹ̀ ní maharu kódà mi ò tiẹ̀ mọ̀ tó fún ọmọ mi gan kò parí bí ìyìn bá wọn dá sí i. ọjọ́ tó sì wàá fi ọmọ mi wọn ò tí a sọ́ọ́lẹ̀ fún àwọn olóbìnrin lé àwọn olóbìnrin lé òun ti ẹ̀dà nígbà wọn ti ń bọ̀. gbogbo wọn rẹ yẹn ó yẹ ká ti develop ẹ ó yẹ ká ti develop. Eh? ẹ̀tù wa máa gbọ́ owó fún àwọn adélébọ̀ tí àwọn adélébọ̀ tí ń pè ní olómoṣú ẹ̀ lójútì o ẹ̀ lójútì ẹ̀ bàbá gbọ́ ìyá gbọ́ ṣé ti bàbá di ni ṣé ti ìyá di ni ṣé five thousand ló fi gbọ́ five thousand ẹ́n ah, ah. láìsí pé ẹ fẹ́ máa gbowó òde bíi àwọn àwọn union ọlọ́run ló fún yín lọ́mọ wò dáadáa kọ̀ lẹ́yìn ẹ̀ẹ̀mí tó ṣẹlẹ̀ sárákùnrin kan ni ó fẹ́ fẹ́ yàwó ní ìsìn tá a bá sí gbogbo tẹ́ ẹ kọ yìí àpẹẹrẹ kan nìyẹn o tá a bá sí gbogbo ẹ ẹ mọ̀gẹ́ tàn yín jẹ ó súnmọ́ five hundred thousand tá a bá sí dáadáa ó súnmọ́ five hundred thousand. tí ọmọ yín bá wá wọ̀ ọ́ lójú tó lọ wá owó yẹn by all means tó wá yá lọ́tún tó wá yá lọ́sì tó jẹ gbèsè tí nkí ọ̀dọ́ ti yín nìyẹn o tọ̀dọ̀ tara tiẹ̀ ń bẹ́ ń bẹ́ o òun lọ́kọ ìyàwó o tó fẹ́ gbàlejò o tó bá wá di pé oúnjẹ gbèsè ti ń sí bíi eight hundred thousand lórí ó fẹ́ fi ọmọ kan ṣé ẹ lérò pé ìgbéyàwó yẹn ó máa last ẹ lérò bẹ́ẹ̀ kì í sábà last kì í sábà last ṣé mi ò tí ì sọ ìtàn nìkan fún yín nínú ìlú Ìbàdàn yìí tí wọ́n kọ àwọn nǹkan rẹ̀gẹ̀dẹ̀ yìí fún ó sì jẹ́ tíṣà kò lówó lọ́wọ́ ó sì fẹ́ fẹ́yàwó ó sàmọ́ kóun ti níṣẹ́ tóun ṣe wọ́n wá kọ àwọn nǹkan rẹ̀gẹ́dẹ́ yìí fún un ó wá fi tìjú kárùn ó wá lọ yáwó lọ́tún ó yáwó lọ́sì ó yáwó lọ́tún ó yáwó lọ́sì nígbà tíyàwó wọlé òfin àkọ́kọ́ ni wípé ìwọ arábìnrin yìí ráìsì tí ń bẹ ń lé mọ́ fọwọ́ kàn tó bá ti fésù ẹ̀wà tí ń bẹ ń lé mọ́ fọwọ́ kàn tó bá ti fésù stóòfù yìí dákun tó bá ti fẹ́ dáná máa bá mi da kẹrosínì ibẹ̀ kúrò ń bẹ́ẹ̀ kó o rọ karosíìnì tiẹ̀ kó o rọ sí wàláhì fúnmabìláì ohun tó ṣẹlẹ̀ mò sọ fún yín o ohun tó ṣẹlẹ̀ mò sọ fún yín arábìnrin wa sọ pé ah àfa what is happening my dear what is happening ó ní you want to know what is happening let me tell you àwọn fámìlì rẹ sọ ọmọ yẹn nǹkan tí wọ́n gbà lórí rẹ ọlọ́run ni máa ń ṣe é ọlọ́run pèsè à ẹ́ẹ̀ ọkọ ní òkè ọlọ́run ni máa ń pèsè bẹ́ẹ̀ ni ọlọ́run ni máa ń pèsè ṣùgbọ́n ọ̀nà mẹ́rin mo ti yáwó owó oṣù mi òní wọ́n máa gbà lóṣooṣù wọ́n kàn máa fún mi ní chẹ́ńjì five five thousand kí n lè bá a máa rí nǹkan jẹ five thousand yẹn ò lè ká èmi àti ẹ so ó dìgbà tí n bá tó san gbèsè tán kí n tó jẹ ní nǹkan kí n tó jẹ ọ́ ní jíjẹ mímu nínú ilé yìí dákun aya mi ọ̀wọ́n mi ò ṣàwàdà o wàláì arábìnrin lérò pé àwàdà lọkọ òun ṣe ó lè pẹ́ àwàdà ní ṣe oorun àkọ́kọ́ tí wọ́n sùn ọlọ́run fi báríkà sí oyún dúró kò parí bí kò mọ́sù jẹ oyún dúró nínú oṣù yìí kan náà ni ọkọ lẹ stóòfù mọ́ ìyàwó ẹ̀ ní orí tí orí bẹ́ nítorí pé ọkọ dé ọkọ ní kí ló ṣẹlẹ̀ ó lo stóòfù ni kẹrosínì dẹ̀ ń kọ́ ṣé mi sọ fún ọ pé ọmọ pé o ò tí ì lẹ́tọ̀ọ́ sí kẹrosínì nù léyìí ṣé mi sọ fún ẹ à o ti wéṣù nìyẹn o bó ṣe fa stóòfù nìyẹn fọ́nrán báyìí tó fílíǹgì ẹ̀ orí níyàwó fi gbà á oyún yẹn kò bí sílé rẹ o gbogbo àwọn tẹ́ hásu fún àwọn ti jẹ́sú o àwọn tẹ́ háyọ̀ fún àwọn ti jẹyọ o wọn ò mọ aftamati mọ́ o wọn ò mọ tí ń ṣẹlẹ̀ mọ́ o. mo mọ ọkọ mo mọ ìyàwó ìtàn yìí sì tán pé bóyá àtọwọ́dọ́wọ́ mo mọ ọkọ mo sì mọ ìyàwó wọ́n mọ̀ túká. oyún tí ọmọbìnrin yìí mọ̀ ní kò mọ̀ bí sọ́dọ̀ ọkọ yìí ọmọ bíi tàmọ̀ ni wọn ò mọ̀ padà fẹ́ra wọn mọ́ ẹ̀wù ẹ̀wù ẹ̀wù àdánwò ẹ̀wù àdánwò ẹ ti torí pé ẹ fẹ́ fọmọ lọ́kọ ẹ wà ẹ wà lọ́kọ bíìlì bíìlì àdánwò ẹ wà lọ́kọ jọ ṣé kúnyìn ní lọlé ọkọ ni. ṣé queen ni ṣé minister ni ẹgẹ́ tẹ ẹ́ jẹ́jẹ́ ẹ o àti kẹ́sìn ò fara mọ́ náà ẹ̀sìn ò fara mọ́ nígbà tá à ń discuss ọ̀rọ̀ mahar asọ́ débi pé ènìyàn lè ọkùnrin lè fẹ́ obìnrin láwìn ó lè fẹ́ obìnrin láwìn. wípé ìwọ obìnrin yìí kí ló fẹ́ gbà sọ̀dá àkì ó lóun fẹ́ gba iye nǹkan báyìí ó sì gbogbo rẹ̀ bọ́yọ̀ jẹ́ one fifty thousand ó ní jẹun fún ọ ní one twenty ọlọ́ àfẹ́ ẹsẹ̀ ní one thirty òkè àfà ní kò burú mo ti gbà ṣùgbọ́n o one thirty tí màá fún ọ yìí ẹ̀ẹ̀mẹ́ta ni màá fún ọ o ẹ̀ẹ̀mẹ́ta tí sì fún ọ yìí oṣù àkọ́kọ́ lẹ́yìn nìkan ni o ìmọ̀ sọ́mbà yẹn ni o yìí m'a san díẹ̀díẹ̀ bá ní o ohun tó gba díẹ̀díẹ̀ ohun tó gba àwìn ó sì wá di pé tọ́mọ bá ti wá fẹ́ lọ sílé ọkọ ẹ̀ iṣu sẹ́ẹ̀jẹ̀ sùúrù ńlẹ̀ yín ni iṣu forty one wáyé tí ò fi jẹ́ iṣu kan wáyé tí ò fi jẹ́ iṣu ẹyọ kan ẹ fi sun pé ọ̀kan ṣoṣo ni àlọ́ọ̀ ẹ wá kọ forty one ibẹ̀ tí rí forty one ẹ tún wá àwọn eléyìí wọ́n kọ òróró gbogbo tí wọ́n èé ṣe ìnáwó lé wọn wọ́n ti kọ́ síbẹ̀ gbogbo tí wọ́n fi ṣènáwó lé àwọn ìyàwó wọ́n ti kọ ìtàn màálù ẹran àyè kẹ́ẹ̀jì òróró ata ni wọn ò bẹ́ẹ̀ o mi ò rí tòmátò mi ò rí tàtàṣé mi ò rí rodo gbogbo nǹkan yòókù ti gbé síbẹ̀ ìrẹsì ti wà ń bẹ̀ ti wà ń bẹ̀ soft drink ó ti wà ń bẹ̀ ábà ẹ bẹ̀rù ọlọ́run ta ń rán ẹ̀yin ìdílé ìyàwó ní apẹ́gbẹ́ lórí pọ́nmọ́ lọ́lé ọkọ ta ń rán yín sẹ́ẹ́ tẹ́ ẹ̀ bá lè ṣàlejò àwọn èèyàn tẹ́ ẹ bá pè ẹ darí wọn sílé ọkọ ìyàwó ẹ ń tọ́ra mọ́tò ní máa wẹ̀ ẹ́ ọlọ́wọ́ ẹ bá ẹrù ẹ jẹ́ àṣekínní bí ẹ̀sìn ṣe gbé kalẹ̀ àwọn ọkùnrin ń wọ́n ń fi agídí wọ́n ń fagídí ṣe é wọ́n sì ń fi ìtìjú wọ́n fi ń kárùn ní ó bá di wípé ọmọ yín tó bá gbé apá kò ní mọ̀ gbé bó bá gbé ẹsẹ̀ kò ní mọ̀ gbé bó gbé abọ́ sórí tábìlì wàhálà ni bó ṣe kinní kan ogun ni ìyá ọkọ ìyá ọkọ yóò kanra mọ́ ẹ̀gbọ́n ọkọ yóò kanra mọ́ àbúrò ọkọ yóò kanra mọ́ torí pé gbogbo wọn ló dá owó jọ gbogbo wọn ló dá owó jọ wọ́n ó sì wá ọ̀nà láti gba owó tí wọ́n dájọ́ lórí ọmọ yín yẹn padà lára rẹ̀ ni. ohun tẹ́sìn sọ ni pé sọ̀dáàkì máhárù oníkóbìnrin ó béèrè a fún lójú ẹsẹ̀ a fún lẹ́yìn ìgbéyàwó a fún díẹ̀díẹ̀ ó sì gba níná ìtẹ́sí sọnù gbogbo wóróworó tẹ́ ẹ kọ́ yìí bóyá ọ̀dọ̀ Oòduà lẹ ti rí i torí pé kò sí nínú ìsìláàmù tiwa péyàn fẹ́ fẹ́yàwó kọ́ máa kóṣù wá